celebrate àdéhùn yìí nínú wọn máa ń dùn sádéhùn yìí wípé lè ànà ìsìláàmù jẹ̀rìyẹ́ torí pé ìsìláàmù jẹ̀rìyẹ́ kánà báàdà nùzúlì màdìlá lẹ́yìn ìgbà tí àyà sọ́ọ̀tù mẹ́ta ti sọ̀ kalẹ̀ ó ní jẹ̀rìyẹ́ ní Abdullah albájá ìlú lọ́dàsí kí ni wọn náà ìtumọ̀ ẹ̀ ní pé àyà wàmùsáhù bìrù ó síkún wà àrìjólàkú ilẹ̀ kàbẹ̀ ìpè ẹgbẹ́ àyà yìí ni làwọn alùsùnà ni wọ́n máa ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí nípa àlùwájì fìlọ̀gọ́sì àlùwájì fìrìjì àlùgọ́sì èyí tó sọ̀rọ̀ yẹn nípa fífọ ẹsẹ̀ èyí tó sọ̀rọ̀ yẹn ní ká fọ ẹsẹ̀ tá a bá ń wọ táàbù sọ́ọ̀sì torí bọ́lọ̀ ń sọ pé wà sáhù bẹ̀rù ó sì kún wà àrìjólẹ́kùn ilẹ̀ àbẹ̀ ẹpa orí yín bákan náà kẹfọ ẹsẹ̀ yín fátíà tó bẹ níbi láàmì ẹ ó túmọ̀ sí pé ọlọ́wọ́n bá so wọ́n papọ̀ pẹ̀lú fàksílù òjò àkùnmí ìfẹ́ máa lọ dítẹ̀sì náà ń bẹ̀rù pé ẹ̀fọ́ ojú yín ó máa gbé mọ̀fúùlù fàksílù òun náà ní wọ́n àrìjólẹ́kùn àwọn ìpínlẹ̀ yìí bákan náà wọ́n tún wá máa ń ka kẹ̀rọ ẹlẹ́ẹ̀kejì kẹ̀rọ ẹlẹ́ẹ̀kejì náà máa ń kà ó ní kẹ̀rọ à wá àrìjúlẹ̀kùn ilal ka'bayn yóò wá jẹ́ wàmsáhù biru'usikum wá àrìjúlẹ̀kùn ilal ẹ̀fọ́ orí yín ẹ̀fọ́ ojú ẹ̀pá orí yín bákan náà kẹ́ ẹ ẹsẹ̀ yín tẹ́ ẹ bá ti fún láàmú wá àrìjúlẹ̀kùn tẹ́ ẹ bá ti fún kẹsọ̀rọ̀ ó túmọ̀ sí pé pípa ló túmọ̀ sí tẹ́bá mú fátíà fífọ̀ ló túmọ̀ sí méjèèjì yẹn làwọn tàbí òun rí lọ́dọ̀ àwọn sọ̀hábà so yíba torí ẹni sheikh muhammad al-amin ashanketi ló sọ pé rìwáyà kẹsọ̀rọ̀ kò rọ́ǹg ó ní ìdí tí òfin rọ́ǹg ò ní wípé tá a bá ka rìwáyà kẹsọ̀rọ̀ a kà á fẹ́ni tí ó wọ ìbọ̀sẹ̀ tá a bá ka rìwáyà fátíà a kà á fẹ́ni tí ó wọ ìbọ̀sẹ̀ méjèèjì ni àwọn tàbí òun mú lọ́dọ̀ àwọn sọ̀hábà tá a máa ń ṣe ṣùgbọ́n nígbà yẹn àdádálẹ̀ àwọn ṣíà àti kàwárì ó ti fojú hàn àwọn ṣíà lọ́dọ̀ tiwọn àwọn ọ̀gbà alimasro àwọn àgbà aligosul àwọn sọ pé aliwajib fil rijil aligosul èyí ló sọ̀rọ̀ èèyàn nípa pé káfọ ẹsẹ̀ òun náà ní kápá òmìnir pé lọ́dọ̀ ṣíà tí wọ́n bá sàlùwàlá kò wọ sọ́ọ̀sì tíṣà bá sàlùwàlá eléyìí mo rí wọn sọ fún mi ní o nígbà mo ń ṣe a-level courses ní Kwara Poly mo rí fúnra mi báyìí wọn sọ fún mi ní 1999 so ìkànnà àwọn lecturer àwọn ní Department of Statistics and Mathematics ní Kwara Polytechnic ṣé àní ó kọlà ọmọ ọlọ́rin ni tó bá fọ ẹsẹ̀ wọlá yóò pọ̀ yóò pa ẹsẹ̀ báyìí ìsọ̀rọ̀ pàtàkì tí ànìkan mo rí yẹn clearly because lọ́dọ̀ tí wọ́n lọ́dọ̀ tí wọ́n àwọn ò gba irú nǹkan báyìí àwọn ò gba pa ẹsẹ̀ tí wọ́n so àwọn sábẹ́ inú wa máa ń dùn pé kí alhamdulillah lẹ́yìn ìgbà tó náà bá sọ ayé Suratul Maida yìí kalẹ̀ tó jẹ́ pé fífọ̀ lòun sọ mo pe báwọn tó jẹ́ pé fífọ̀ ni òun sọ tí ayé tó sì jẹ́ pé sunnah nígbà Muhammad ó jẹ́rìí pé tó bá wọ ìbọ̀sẹ̀ ó lè fọwọ́ pa àwọn sàbí wa máa ń celebrate pé ó tán àwọn tán rí ànábì àwọn ni wọ́n ń ṣe ìtẹ̀sọ̀ yìí bóyá kí n kọ̀rọ̀ mọ́mù náà yọ̀rọ̀ fún ọlọ́ ọ̀tàlá torí ọ̀rọ̀ mọ́mù náà yẹn ló jẹ́ kí n mú tàn jáde ìmọ̀mù sọ pé màánà o wọ́n ní tùmọ̀ pa sàbí inú wọn tàbí inú wọn máa ń dùn ó ní pé anna Allah ta'ala pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala qala fi suratil Ma'idah ọlọ́ba sọ nínú sọ́ọ̀tù mẹ́ta pé fàksílù wujuhakum wa aydiyakum ila al-marafiq ẹ fọ ojú yín àti ọwọ́ yín débi ìgbọ̀nwọ́ wàmùsáhù bi ru'usikum wa arjulakum ila al-ka'bayn bákan náà kẹ́ẹ̀sì fọ orí yín àti kẹ́ẹ̀sì fọ ẹsẹ̀ yín débi kókósẹ̀ ó ní falaw ìsìláàmù jẹ̀rìír tó bá yí pé ìsìláàmù jẹ̀rìír tó bá jẹ́ wípé mutaqaddiman ala nuzulil ma'ida twelvis jeril tó bá yẹ kó gba islam before aya ma'ida ni làtúmìlà kọ́ọ̀nù àdíìsì ìfẹ́ mas'il khuffi mansukhan kò bá túmọ̀ sí pé àdíìsì tó gbà wá nípa pé ká fi ọwọ́ pa sọ́ọ̀sì pé ó ti wà abrogated so ibà ìyẹn báwọn kan náà àwọn àkàwárí ṣe fẹ́ claim sẹ̀wé kàwárì jùgúlùwù ní tiwọn àwọn bóò lẹ́sì máa pa sọ́ọ̀tì káàfọ ẹsẹ̀ ní o tó bá wọ sọ́ọ̀tì yà bọ́ kìíní ẹ̀ òwe táwọn sọ pé táwọn ìbá tiẹ̀ pa sọ́ọ̀tì níbi ẹ̀rí pé àyà sọ́ọ̀tù máyídà inú àwọn àyà tó sọ̀kalẹ̀ gbẹ̀ inú alukuran ní ẹsẹ̀ rántí dẹ́gbẹ́ àwọn kankan máa ń ṣe mistake táwọn rò pé àyà àlìyọ́mọ àkùmẹ́lìtò làkùn dínà ipe ló sọ̀kalẹ̀ gbẹ̀yìn ẹgbẹ́ àlìyọ́mọ àkùmẹ́lìtò làkùn dínà kùn ẹgbẹ́ àyà nínú sọ́ọ̀tù máyídà ni ó bẹ̀ gbé main áhìrì ma nazala min al-Qur'an ó náà ní àwọn ìbẹ̀rẹ̀ Suratul Ma'idah inú àwọn tàbí ònà wọn máa dùn pé alhamdulillah ìṣesí jẹ̀rìrì yìí ó kọ̀nfàmù pé káfọwọ́pá sọ́ọ̀sì ó exist láyé ànábà Muhammad kò lè sí tó abrogate ẹ̀ ó ní falamma kana islamu mutakhiran nígbà tó jẹ́ islamu ẹ̀ ní ó wá lẹ́yìn alimna anna hadith aw yawm al-bayt àmọ́ pé hadith tó sọ ni hadith pé ó pa socks yẹn hadith kan ma lo o me wọ́n tin ka wa arjula fún tó ti wọ́n tin ka wa arjula fún laya na bi tó pé wọ́n ma ń fọ ẹsẹ̀ nígbà tán bá wọ socks a jẹ́ pé tán ti wọ socks wọ́n ma ń pa ẹsẹ̀ ni wọ́n ní wa mubayyinun anna al-murada bi ayati al-ma'idah olóde ṣàlàyé fún wa pé ìtọ́nà ọba gbà lérò pẹ̀lú àyàmáyídà gẹ́rù sọ́ọ́ ibi lè kó fi kìí sẹ́ni tó bá wọ sọ́ọ̀tì sí ẹsẹ̀ pàtàkùnù súnà tó mọ̀kànsísọ̀tàn lè àyà àdàbò súnà náà nígbà míì ó máa ń restrict application àyà tó gbé ní sèntẹ́nì kankan bá kàkà koran tó ní ah well after all tábà wọn náà koran ọlọ́ọ̀ni ká pẹ́ sẹ́wà nínà ẹ lè máa mú a ní àwọn àdìsí tó bá tó máa takò koran yìí má jẹ́ ká máa lò ó àwọn tó bá yẹ kó lẹ́kọ̀ọ́ náà ni èèyàn lè ka wá àrìjúlẹ̀kùn ilẹ̀ àlàkàbà ó sọ pé àwọn onímọ̀ sọ pé rìwáyà tún ṣáàdá kí máa dáálé rìwáyà tún já ìzá nítorí pé ó lẹ́tọ̀ọ́ pé kéèyàn kà bẹ́ẹ̀ ṣùgbọ́n in tí yóò máa túmọ̀ sí wọn náà ni pé ẹni tó wọ sọ́ọ̀sì tàbí tó wọ kíní là ń ka wá àrìjúlẹ̀kùn láwọn kan fún ṣùgbọ́n tí ò bá wọn kankan wá àrìjúlẹ̀kùn wọn ni èèyàn ó kà ó jẹ́ àlàyé lórí ọ̀rọ̀ ó ṣe òṣè kófò nínú májẹ̀mú sáàfin máa ń pa ìbọ̀sẹ̀ òun náà ni kó jẹ́ pé àwọn méjèèjì pẹ̀lú pé àti ṣàlù àlákàtọ̀ wọ méjèèjì àrínà onímọ̀ táwọn sọ pé tábàrẹ̀ tó jẹ́ pé bó ṣe fọ ẹsẹ̀ kan ó wọ stọ́kìn sí ó fọ ẹsẹ̀ kejì ó tún dá stọ́kìn wọ̀ ṣọ́lẹ̀tọ̀ tẹ́rọ ẹni báyìí tó bá fẹ́ sàlù àlá tó lè pa ẹrù stocking bẹ́ẹ̀ àbí socks bẹ́ẹ̀ àrínà àwọn onímọ̀ tí wọ́n sọ pé kò lẹ́tọ̀ bẹ́ẹ̀ nítorí bó ṣe kọ́kọ́ wọ ẹsẹ̀ kan yẹn kò parí ìmára yẹn àfi kó fọ ẹsẹ̀ méjèèjì tán ó fẹ́ ṣe wá wọ socks àdéhùn tí wọ́n sọ pé kò bá àjẹ́ kó bó ṣe ẹsẹ̀ kan tán ló wọ socks sí tó fọ kejì àlùmọ́hìm ó fọ ẹsẹ̀ náà láàwù ọ̀rẹ́ ló fẹ́ sàrin ẹ̀jù

òun wá na ọwọ́ láti bá ànábì bọ́ sọ́ọ̀sì ẹ̀ nígbà wọn máa ń sàlàyé hadithi wọn ni fi ìjàwáàzọ khidmatil ulama ó bẹ́ẹ̀ ẹ̀tọ́ pé ẹni tó bá jẹ́ onímọ̀ a lè máa ṣe sáàbìsì kọ̀ọ̀kan fún un ọgbẹ́ mẹ́rin bá ṣe ọwọ́ sáàsùn kí ní ẹgbẹ́ bá wọn kó bàtà ní gbogbo àwọn ilé ẹ̀kọ́ nítumọ̀ lókùrú gbà tí o bá ti sí ìkọjá àlà bẹ́ẹ̀ nínú ẹ̀sìn torí pé nísìnyí anábà Muhammad sallallahu alaihi wasallam nínú ẹ̀dọ́ ẹ̀bí kì í dán lápáapá nínú ẹ̀dọ́ ọ̀rọ̀ lànàbí wa màdáàrí anábì òkọ̀ fún mọ̀gẹ́rà fún ìṣọ́bà kó náwó tó fẹ́ bá bọ́ stọ́kìn ni eléyìí kò síláì níbẹ̀ kódà níbẹ̀rẹ̀ hadith yìí kánà yasubbu alwadu ala yadi Rasulillah omi àlùwàlá oníṣẹ́sọ́wà ànábì sẹ́nàgbé fi ìjàwáàzọ khidmat al-ulama ẹni tó bá jẹ́ àfáà tó bá jẹ́ onímọ̀ tó tó dédé a lè bá wọn ṣe nǹkan kọ̀ọ̀kan àbí kejì kódà náà nǹkan lè dáṣe fún àwọn náà ọlọ́nà bí sọ́lá àṣálá wọn sọ fún bó ṣe náwó láti bọ́ sọ́ọ̀sì fa inni adkhaltuma tahiratayn arábìnrin fi méjèèjì lẹ̀ nígbà tí mo fẹ́ wọ méjèèjì mo wọ́ pẹ̀lú àlùwàlá fa masaha alayhima ànábì wa pa ó tún wá sí pé obìnrin tó náà fẹ́ ṣe báyìí nínú ilé tàbí tó ń travel tó fẹ́ ṣe bẹ́ẹ̀ májẹ̀mọ̀ ni pé àwọn ti kọ́kọ́ sàlùwàlá ká tó wọ sọ́ọ̀tì yẹn ẹni tó bá jẹ́ gẹ́gẹ́ inú pẹ́yìn ti sọ ẹni tó bá jẹ́ arìnrìn àjò ó láǹfààní ọjọ́ mẹ́ta ẹni tí ò bá rìnrìn àjò ó láǹfààní ọjọ́ kan arìnrìn àjò láǹfààní ọjọ́ mẹ́ta àdìsí àlè ọ̀gẹ̀lá àyàn wọ́n ni jáàlá Rasulullahi sallallahu alaihi wasallam thalathata ayyam wa layaliyahunna lilmusafir wa yawman wa layla lilmuqim ọlọ́run ibọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní Sahih Muslim àti Sunanu Nasa'i ó ní ọjọ́ mẹ́ta àtọ̀rú mẹ́ta anábì pàkalẹ̀ fún ẹni tí ó bá jẹ́ arìnrìnàjò ọjọ́ kan àtọ̀rú kan anábì pàkalẹ̀ fún ẹni tí ó bá jẹ́ onílé travel láti fi máa stọ́ọ̀kì rẹ̀ ní táwa bẹ̀rẹ̀ pé ìgbà wo ni a bẹ̀rẹ̀ sí máa ka àsìkò yẹn wallahu alam ètò bẹ̀rẹ̀ sáré lẹ́gùn ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni mọ́kífò Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala òun ni mọ́kífò Sheikh Uthaymeen rahimahullahu ta'ala Muhammad ibn Salih al-Uthaymeen ibn Hazmi àtàwọn onímọ̀ rẹ pẹ̀tẹ̀ míì ẹ̀rọ ìsanilẹ̀ jù èyí wípé èyí ó máa bẹ̀rẹ̀ sí kà á nígbà tí àlùwà látẹ̀yìn ṣe yẹn àrínà onímọ̀ táwọn sọ pé ìrún márùn lè ó sì tí wọn bá jára lé ó túmọ̀ sí sí ẹni tó jẹ́ pé ó wẹ̀ láàárọ̀ ó kì sọ láti sọ́bọ̀ ó wá wọ sọ́ọ̀sì ẹ̀bí ń lọ bí iṣẹ́ ó ti múra kó tó lọ sí masjid wọ́n ní ìrún márùn-ún ó wẹ̀ pé yóò kì sọ láti dọ́ọ̀ ó ti kí sọ̀látù sọ́bọ̀ 1 2 3 4 5 ọmọ ìgbé tó bá ti sọ̀látù lè ṣá ìtàn tí sọ́ọ̀sì yẹn bá ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ di àárọ̀ ọjọ́ kejì ó sì sí ìsìnyẹn kò lè fi pé ìrùnmá ìyẹn ni tí àwọn mi sọ dá ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ jù ò ní pé mọ̀ pé nígbà tá a lù wà láti èèyàn fi sọ́ọ̀tì sí yẹn nígbà tó bá já lèyìn ó bẹ̀rẹ̀ sí mọ̀ká ọmọ yìí tó wáyé pé ta fẹ́ lò nìyẹn ní tí àwọn opinion àkọ́kọ́ yẹn sọ ètò tún jọ òun náà ni kan sọ pé àwùjọ tó bẹ̀rẹ̀ àwùjọ tó fẹ́ parí ẹ̀ sí ó mọ̀ pé àwọn yẹn fẹ́ sọ twenty four hours nìyẹn tó túmọ̀ sí pé tẹ́ mo bá ṣe àlùwàlá nísìnyí tí mo wọ sọ́ọ̀tì wọn ni táìmù wo sọ́ọ̀tì ó ní five minutes to ten tó bá ti wá di five minutes to ten lọ́la yẹ́wùmú wà láyé láti pé lọ́dọ̀ tó hẹ́ pé mo ti lo yẹ́wùmú sí yẹ́wùmú là ahad O mẹ́ pé màá lọ lo láyìlá yẹ́wùmú ìsìnẹ́yìn tí a pé tán sọ nìyẹn sunday àbí màá ka monday tó pé yẹ́wùmú wà láyìlá ṣùgbọ́n ọ̀rọ̀ ilé náà fẹ́ sẹ́rin lẹ̀ èyí tó fẹ́ sẹ́rin lẹ̀ jù òní pé tí a bá ti wọ sọ́ọ̀tì tán nígbà tí àlùwálé èèyàn bá tó já ìyẹn ni èèyàn ó ṣẹ̀ṣẹ̀ mú àsìkò yẹn kan mọ́tàlá ẹnìkan sàlọ̀ látàgọ́ mẹ́wàá àárọ̀ àlùwálá rẹ̀ wá já tó fi di aago mẹ́fà àrọ̀lẹ́ tálùwálá ń bá wá já tó fẹ́ ṣe tẹ̀jídìlù lòdò tó fẹ́ tún àlùwálá ṣe ìgbà yẹn la sọ pé látò sọ pé masaha ala kò tàtàárọ̀ yẹn lábìsà kò fẹ́ tàwádọ́ á wà lábìsà kò fẹ́ mọ̀ fún yẹn yìí ó sàlùwàlá ó wọ sọ́ọ̀tì yìí kò tí ì sí ní hukumu mẹ́sẹ̀ pé ó pa ìgbà tó bá tó pa lẹ́yìn bàtà lọ àlàyé já gbogbo ara mọ́ tó máa ń já àlùwàlá tó ló fẹ́ pé ní ìwáyà yẹn sọ pé wàlákin min bawlin aw ga'it tó bá jẹ́ wípé èèyàn bá tọ̀ àbóyè àgbẹ̀ lásán ni yóò kàn máa pa sọ́ọ̀sì ẹni àdìsí jẹ́rí pánàbí tọ̀ ó pa sọ́ọ̀sì fún wa lẹ̀ ṣùgbọ́n mi jánábà tí tó bẹ́ẹ̀ pé jánábà tó jẹ́ méjọ ẹ̀gbin ẹni yóò bọ́ sọ́ọ̀sì ó ti yọ nǹkan mìíràn tó tún invalidate ẹ̀ wọn náà ti yàn bá bọ́ sọ́ọ̀sì before the time ẹgbẹ́ kò sí mọ́sùlùmá tí n bá wọ sọ́ọ̀sì nísìn lẹ́yìn àlọ́ àlá tí n after two hours ìtìláàfù mi lọ́dọ̀ àwọn onímọ̀ pé alùwàlá òkìlá tí bá bọ́ lẹ́yìn tó à irú bíbọ́ tí mo bọ́ yẹn tí n bá tún wọ̀ padà màá tún tún tí bá bẹ́ tún tún wọ̀ padà màá tún tààlù àláṣẹ mọ̀ pé bá tí àbá ti bọ́ tó gbé rìwáyà wá pé rọ́tùlẹ̀ anze àkọ́fà ẹ̀ mo fẹ́ bọ ànábì òfẹ́ kọ́bọ̀ tí èèyàn bá ti bọ èèyàn ti invalidate mercy èèyàn fẹ́ ṣe bẹ̀rẹ̀ ni so ada twenty six ni ó bá tó bẹ̀rẹ̀ ó túmọ̀ sí tábà fẹ́ ka yẹ́wòmù wà láyìlà yẹn ẹ pé òun ó ju twenty four hours lè tán sọmọ lọ ọmọ ẹgbẹ́ yóò máa retí pé yóò fi kí sọ̀látù ìṣá yóò ṣe bẹ̀rẹ̀ láyìlà tiẹ̀ àbí sọ̀látù sọ́bọ̀ sọ̀látù dùr sọ̀látù làásù tó bá ń tó time tó bá sì ní gbogbo ìbádà tó fẹ́ ṣe tálọ̀ aláàrẹ̀ òjá tàbí tálọ̀ alẹ́ ẹja tó kàn ń wá ìpẹ́ omi àgbẹ̀ tí mẹ́bí bá ń bọ̀ ni tó qualify pẹ́pọ̀ lọ fẹsẹ̀ tó by that time yóò ti complete yawmun wa layla so eléyìí ni ọ̀rọ̀ tó fi ẹ̀sán lẹ̀ jùlọ bákan náà tó fẹ́ sẹ́ńlẹ̀ jùlọ ni pé tí àwọn bá wọ socks tó bá bọ̀ lẹ́yìn ìgbà tí time ti tó àlọ́ alárẹ̀ lẹ́sẹ̀ lẹ̀ pápẹ́gbẹ́ ni èèyàn travel tó ń bọ̀ nígbà tó ń dé ubersocks àbó ti fi iṣẹ́ ní ubersocks kalẹ̀ muscle tó ṣe mẹ́wàá valid tálù àlà ló fi já bẹ́ẹ̀ náà ni pé tí a bá wọ socks méjì lérí ara wọn èyí tó fẹsẹ̀ nílẹ̀ jù ni pé tí a bá wá ipò ti tòkè èyí tí a wá ipò kò má tán tó bá yẹ pé méjèèjì wà lórí ara wọn èèyàn wá ipò tòkè tí a bá bọ́ títí tí òkè yẹn kò invalidate muscle èèyàn lórí ìsàlẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá wọ ìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sàlùwàlá tó wáìpù yẹn tó wá wọ̀ mí ilé lórí kò lè wáìpù lórí tó wà lókè yẹn lórí táwọn onímọ̀ sọ ni pé eh, eh, làmìyẹ́msá alàkíní o làmìyẹ́msá alàfààní kò wá kò làmìyẹ́dẹ̀kìlì sáà ni ó wà tọ́ra yẹn so kò kò wọ ẹlẹ́ẹ̀kejì yẹn nígbà tó sàlùwàlà so tó bá yẹ kó méjèèjì ni ló bá wọ̀ papọ̀ ni ló mú bó ti sàlùwàlà tán o ti wọ̀ kan so nígbà tó tún wá yá o tún wá wọ ìmíì àwọn ìdílé kò lẹ́tọ̀ àti tó bá yẹ kó wọ méjèèjì papọ̀ ó sì tàn yóò wá ìpè papọ̀ ọlọ́ọ̀ta ọ̀làwàlà. كل ما تسمعون استغفر الله لي ولكم والسلام عليكم ورحمة الله وبركاته 戴个戒指咯，那，你什么？